èmi ló mú ọ̀ṣọ́ sẹ́yìn ẹ káàbọ̀ sórí ètò sàn. ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó ní ìbéèrè tó wá láti ọ̀dọ̀ afa Yunus ní ilẹ̀ Ghana lọ́hùn wọ́n ní tí obìnrin tí ọba takú wọn lè jálẹ̀ pé àníṣe òun ọ̀fẹ́ ọkọ tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ má tí wọ́n á sọ̀rọ̀ ohun títí pé kó yanjú kó parí tí ò parí tọ̀ obìnrin yìí wọ́n wá sọ pé òun ọ̀fẹ́ ọkọ mọ́ ọkọ náà wá ní kó bóun mú owó sọ̀dà sí òun ṣùgbọ́n obìnrin yìí kò tí ì dá owó sọ̀dá àkípadà ṣé lábẹ́ òfin ọlọ́run ṣé ilé ọkùnrin àbí abẹ́ ọkùnrin náà ní irúfẹ́ obìnrin ló sì wà lọ́wọ́lọ́wọ́ eléyìí ó jẹ́ ìbéèrè lákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì olè tó wá láti ọ̀dọ̀ afa abdulnafi láti US wọ́n ní ṣé yẹn lè máa ṣe àbáyé pé Allahumma balligh lana Ramadan awiyan azizan afiyan àwòkàràmà wọn ní sẹyìn lè máa ṣe àdúrà bẹ́ẹ̀ ìpẹtọ kọlọhún kó jẹ́ kí rọmọdọhún kó já sí rọrùn fún àti àwọn ìlú táàbí máa ṣe nǹkan kan bẹ́ẹ̀ lọ ẹjẹ darúgbà ń ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. obìnrin tó takú kó wọn fi ọkọ èsì ṣe pé ọkọ ló kọ̀ sílẹ̀ ṣùgbọ́n tó ẹ̀kún lọ fẹ́ bọ́ ọkọ dànù òfin ọlọ́run dá lórí wípé ntọ́kọ fún gẹ́gẹ́ bíi sọ̀dáàkì obìnrin yẹn gbọ́dọ̀ dá padà kó tó di pé yóò lè lọ yóò tó wà ní ipò ẹni tó bọ́kọ dànù nígbà tó bá tó fi ntọ́kọ fi fún tó fi jẹ́ sọ̀dáàkì tó bá dá padà kọ̀ dá padà ó túmọ̀ sí pé kò ì tí ì rí nǹkan tí ń fẹ́ nígbà tó bá dá padà tọkọ sí ìgbà tó náà ló ń fọwọ́ sí tó nígbà yẹn ló tó lè lọ ṣùgbọ́n títí di bí o ti ṣe wà lọ́dọ̀ rẹ̀ tó bá kì í dá nǹkan yẹn padà fún ìyàwó rẹ̀ náà sí ni. Hmm. tó lẹ́yìn wọn àgbà náà ẹ ara ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin nìyẹn tí ọkùnrin bá ti lè sọ pé wọn ò fẹ́ ìyàwó mọ́ so ọ̀rọ̀ ipe báyà kò tí ì fún ní nǹkan kan ó ti fún ní nǹkan kan ṣẹlẹ̀ ó ti lọ ó ti lọ ni. Hmm so àmọ́tò akóbìnrin lọ sọ fún ìfẹ́ bọ́ ọkọ dànù wá bọ̀ dànù sanwó rẹ̀ fún tó bá ti sanwó rẹ̀ padà fún ó ti parí nù. ó ní sáré máa ṣàdúrà pé ọlọ́run jẹ́ kí á di jẹ́ kí rọ̀mọ́tàn bá wa láyé lẹ́ni tó lálàáfíà ká sì lágbára ká lókun ká sì lè ṣe ìjọsìn nínú rẹ̀ gbogbo tí wọn ṣe irú àdúrà bá nílẹ̀ kan àmọ́ pé súnà ni kèsè súnà hmm. Ànábì sallallahu alaihi wasallam kò fi

ó wá láti ìlú Ṣakí wọ́n ní ṣé tí ọkọ àtìyàwó tí wọ́n bá dìjọ ń bára wọn ní bóyá láti máa jọ ṣàwàdà ṣègbàṣàwò ní inú ilé títí obìnrin fi wá rí i pé nǹkan kan ó jáde ní ara òun ṣé ọ̀ràn yẹn ní fóbìnrin láti wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà. ẹ ń wo irú nǹkan wo ló jáde tó bá pẹ́ ní tó jáde yẹn bá jẹ́ àtọ̀ dandan wọ́n gbọ́dọ̀ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà àmọ́ tó wáá pé tó jáde lára rẹ̀ là ń pè ní alimẹ́lì ìtọ̀ rẹ̀ ké hmm. eléyìí tó máa ń jáde lára ọkùnrin àbóbìnrin nígbà tí èkíní kejì wọn tó bá ń bára wọn tagi àbí wọn ń sọ̀rọ̀ ìfẹ́ hmm. so tó bá kọ̀wé lẹ́yìn ni ọkàn tábà ni. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé nọ́mbà tí ẹ̀ mọ̀ kò wọlé sílẹ̀ òun náà ni plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè àti láwọn ilẹ̀ gbogbo káàkiri àgbáńlá yìí fáwọn tá à ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ yìí àti nílẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight fáwọn tá à ń bẹ lágbègbè yìí nù àti nílẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí a lè máa pè sínú kí a fi máa bèrè ìbéèrè kan àbí kejì lọ́wọ́ ṣéèfù wa hello hello. wàá lè dùn sọ́wọ́ wọn fún mi ẹ bá pa rédíò yín àbíkẹ́ yín lọ́lẹ̀ o. ó kọ ní ibi ẹ ti ń pè ìyá ó ti já ọ̀dà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa wípé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube ẹ lè máa wà bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ketekete bẹ́ẹ̀ lẹ́tún lè máa wà ní ìkànnì Facebook náà ẹ máa fi ọládùn níbi ìlú wa tí ẹ bá ti ń wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́ kètèkètè ẹ máa láìkí ẹ máa share rẹ̀ ẹ sì tún máa subscribe wò síbẹ̀ pẹ̀lú kí àwọn ọ̀tún ètò èyí tí ó ti ré kọjá lọ àti àwọn èyí tó bá tún dé ní fẹlifẹli kó lè máa láǹfààní àti máa tó yín létí ẹ jẹ́ kí ìtún máa lọ́gùn ẹ̀ fún wa pé wá síta gbangba tí a mọ̀ sí múdàn wàbúṣọ léyìí tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé sátọ̀dé tó bá gbẹ̀yìn oṣù kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ọjà rí <laughs> láyé tó máa ń wáyé ní gbogbo sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó wá jẹ́ ti oṣù yóò tún wá wáyé insha Allah rahman lọ́la ọjọ́ kejìléníogún rọ́jà fourteen forty two AH ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kẹta twenty twenty one bàkàtàbíà àkòrí wà sí ọ̀hún òun náà ni àjọṣepọ̀ láàrin mùsùlùmí àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí àjọṣepọ̀ láàrin mùsùlùmí àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Central Mosque tó ń bẹ ní Ọjàgbó ní ìlú wa l'Ógbómọ̀ṣọ́ ní iná ni yóò ti wáyé ní dídé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt olùdánilẹ́kọ̀ọ́ náà ni àṣẹ Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center tó ń bẹ ní pápá abẹ́dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ insha Allah táwa tí a sọ fún àwa tí a gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ kí Allah kó sì fi sun ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lì kìyàmù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn nọ́mbà tí à ń lò ipò wọlé dá sí ètò náà bí ojú òpó náà bá ń ṣe mọ̀nàmọ́ná àtòrí pé ọ̀rọ̀ rẹ̀ ọgbà ọgbà pẹ̀lẹ́ ẹ jẹ́ ká padà ń gbà náà zero nine zero zero seven zero double six three seven two five zero nine zero seven zero double six three seven two five zero nine zero seven zero sixty six thirty seven twenty five zero nine ẹ jẹ́ ká tún dẹ̀ èèyàn náà wò ká máa lò ó yọ síra wọn ẹ jẹ́ kí n tún wá sílẹ̀ kí n mú ìbéèrè lè wá ìbéèrè náà wọ́n ní tí èèyàn bá yajú ní àfẹ̀rẹ̀mọ́júmọ́ wọ́n á jẹ́ pé àlùfájàrí kò tí ì yọ èèyàn wá òpin tọ̀ àlùfájàrí ò ti yọ ṣùgbọ́n òun fẹ́ ṣojú kòkòrò kóun ṣe rákà méjì tí a máa ṣe síwájú kí a tó lọ sí mọ́ṣáláṣí àbí síwájú ká tó ṣe sọ́látù sọ́wẹ̀ ṣé èèyàn lè ṣe rákà méjì yẹn síwájú kí àlùfájàrí tó yọ kó tó di pé yẹn máa lọ sí mọ́ṣáláṣí àbí lẹ́yìn tí àlùfájàrí bá yọ òun la lè ṣe ṣe. alhamdulilayi rakata alfajr ó ní í ṣe pẹ̀lú yíyọ alfajr àlùfáàjà rí bàbá tí yọ a kì í ṣe láṣìílẹ̀ nítorí bá ṣe láṣìílẹ̀ kan gbára gbóná lásán ni kò ní ládàá rẹ̀ ká sì ṣe lásìkò rẹ̀ ló pàtàkì jù torí pé wọ́n náà àdìsí anábì sallallahu alaihi wasallam tánàbì sọ pé rak'ata al-fajr khayrun min ad-dunya wa ma rákà méjì àlùfáàjà rí ó lóore ju gbogbo ilé ayé lọ àti gbogbo tí ń bẹnu ilé ayé. ọ̀dà ẹ jẹ́ kí a mú ìpele yìí Hello. Wàhálẹ́gùn Sọláwọ́ Wàhálẹ́sọ̀lá, ó kọ́ ibi ẹtí ń pè yìí. Lórídìí ló pé láti sábó lọ́yọ̀. Kí ni ìbéèrè yín? Abẹ́ ibi mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ tí bàbá ìyàwó tó bá takú jálẹ̀ pé ọmọ mm-hmm. ọkọ gbọ́dọ̀ nígbà tó bá Ǹjẹ́ ara mùsùlùmí? Àbí ọkọ lè ṣe alhamdulilayi eh, òfin ọlọ́run ó ju agbára bàbá ìyàwó lọ hmm. ó ju agbára ọkọ gan lọ ó sì ju agbára ìyàwó gan lára lọ òfin ọlọ́run kò ṣe má tẹ̀lé gbogbo ẹni tó fẹ́ ṣoríire hmm. eh, ọ̀rọ̀ pé afọmọlọ́kọ a máa wá pé àwọn àwa tí ọmọ òhùnlé ọkọ a máa pàpèkọ rẹ̀ fún ọkọ àti ìyàwó eléyìí takò fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. wọ́n sọ pé ayọ̀ nàbí ó lè azwajika. وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ọlọ́run yìí ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ àti gbogbo obìnrin mùsùlùmí lápapọ̀ ìyàwó tí wọ́n fẹ́ẹ́ fẹ́ ọ̀kan náà àwọn obìnrin mùsùlùmí ni òfin ọlọ́run ọba kárí tiwọn náà wọ́n gbé ẹ̀wù wọn gbàgẹ̀rẹ̀ wọ̀ látòrí títí délẹ̀ bàbá kan wá sọ pé mi ò ní gbà kọ́ máa tèmi ọ́ tẹ̀lé tọ́lọ̀ nígbà tí èsì pé ẹ̀dá àlùjá nà ká ní hmm. lẹ́yìn ọ̀fọ̀ máa yín sí láyé ọ̀tọ̀ pé kọ́lọ́run ọ̀fọ̀ ọmú tiẹ̀ ah, ọlọ́run dákun mọ́ sí wa lẹ́ni tí ó máa takùtọ̀ lọ mọ́ sí wa lẹ́ni tí ó máa takùtọ̀ ànábì sallallahu alaihi wa sallam gbà míì ó lè jẹ́ pé àwọn bàbá àwọn ọ̀nà tí ìwọ tó fẹ́ fi ọmọ wọn náà gbà ṣàlàyé fún wa ọ̀nà tí hmm. ò bá gbọ́ nǹkan yé ẹ̀yin ó gbìyànjú láti ṣàlàyé fún ni lọ́nà tí ó gbàgbọ́ tí ó fi gbà èyí ṣe ọ̀nà pé ara ti gba ìyàwó lọ́n ti wá kí wọ́n fẹ́ kàn wọ́n mọ́ tẹ́lẹ̀ náà kò sí tọ́ka àmọ́ síbẹ̀síbẹ̀ ìrọ̀rùn gí òun náà ní ìrọ̀rùn ẹyẹ gbogbo ń tẹ́ bá ṣe tí ẹ bá láyé bàbá ìyàwó yóò jẹ́ kí ìyàwó lè gbọ́dọ̀ yín ní rọ̀rùn kó sì tẹ̀lé tọ́lọ́run náà ní rọ̀rùn kọ́lọ́run ọba kó sọ̀rọ̀ gbogbo wa ní rọ̀rùn. ẹ lọ́run aleykum salaam wa rahmatulah ọkọ ìgbà tí ń pè o. dàúd ló kọ mi láti. láti wo. láti èkó èkó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni mo fẹ́ béèrè lọ́wọ́ sheik ni pé ìmọ̀ọ́mù kan wà ní àdúgbò tó yẹ pé wọ́n sin ajá. so wọ́n dẹ̀ máa ń fi aṣọ tí wọ́n fi ń sin ajá yìí tí wọ́n fi ń ṣètò láti sìn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní pé ṣé ilé ìdìbò ìṣúná ṣe ọdún àdúgbò. alhamdulilayi jíjẹ tó jẹ imam kò kọdínà kó sin ajá tí ọlọ́run ọba tó gbà fún wa palẹ̀ nírú rẹ̀ hmm. ẹ̀yìn báyà ajá yẹn àfi ń ṣọdẹ bóyá ajá yẹn bóyá àfi ń ṣọ́ oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ajá tí ẹ̀sìn Islam gbà palẹ̀ ní. Eh, jíjẹ́ tó jẹ́ ìmáàmù kò pé kọ́ má sìn ìgbà tó kọ́ àwọn abẹ́ nípa ò rà ó sì gbọ́dọ̀ tà so aṣọ tí ìwọ wa aṣọ la fi ń sin ajá má ṣe ṣe màálù kàkó <laughs> màálù ló lè láṣọ tó ẹ kó fi ẹ eh, tó wọn dàka hmm. ẹ̀hẹ́ eléyìí ìsìn àwọn kọ̀ọ̀kan fún lóúnjẹ níbi tó bá fi má sì jẹ́ ọ́ máa lọ máa bọ̀ nínú ilé yín hmm. òde náà ní sọ lápèjú ẹ̀ eh, bọ́yà fi ń sọ dẹ́ni ẹ bá fẹ́ mú lọ sóko ọdẹ ẹ mú lọ wọ́n hà kẹlẹ̀. àwọn ní aṣọ tí ń wọ̀ ẹ máa ń fájá lóúnjẹ tó lè máa gbé wa mọ́ṣáláṣí ó gbé wa mọ́nà tájọ́ ọba ti fìgbẹ́ yìí tí ó sì tọ̀ sí. ẹ jẹ́ kí a mú ìpele yìí náà. hello hello ẹ ń bẹ lójú òpó hello kọ yín o. Ẹ̀rọ àwọn ọ̀rẹ́kùn. Àyíkùn sọ́dà mọ́kàn yìí ẹ ti ń pè yìí. Islam orúkọ mi ní láti Ìlọrin. kí ni ìbéèrè yín láti Ìlọrin. ìta ọlọ́run kí a rí àwọn aṣẹ́ fún wa fẹ́. àmín àmín. ọjọ́ tí èèyàn bá ń ṣe sọ́lá lọ́wọ́ mhm. ó dẹ̀ gbèrò láti ṣe sálámà méjì ó wá ṣe sálámà ẹ̀yọ̀ fún àlùwàlá rẹ̀ wá já ẹjọ́ mo fẹ́ béèrè pé kí ni ìdájọ́ rẹ̀ sọ alhamdulilayi tí ó bá jẹ́ pé èèyàn fẹ́ ṣe sálámà méjì ó ti ṣẹyọ kan lálọ́ alábàjá lọ́rọ̀ àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí mama abu hanifa malik àti imaamu shafi'i àti ahmed ganu riwaya kan sọláàtì rẹ̀ ti pé ṣùgbọ́n riwaya mi wà lọ́dọ̀ ahmed ibn tó sọ pé sálámà méjèèjì lọ́rọ̀ yẹn àwọn olùmọ̀ àtàkọ́kọ́ yẹn gbogbo wọn sọ pé sálámà alákọ̀ọ́kọ́ lọ́ràn yẹn tẹ́yìn bá ti ṣètò alákọ̀ọ́kọ́ ńsọ láti ti tán ẹlẹ́ẹ̀kejì súnà ni ṣùgbọ́n lọ́dọ̀ Ahmed òun sọ pé méjèèjì lọ́ràn yẹn inshàlá pẹ̀lú bó ti ṣe ṣẹlẹ̀ yẹn sọ láti yín ti pé sọ láti yín ti pé ńgbà tó ẹ pọ́ lọ́n ti fún yín lẹ́yọ̀ kan sí kó tó di pálọ̀ àlàjá. asalaamualeykum. wa rahmatulahi wa barakatuh abdulsalim ló ń pè láti ìlú damaturu ní ìpínlẹ̀ yobe. kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè méjì àti mẹ́ta ní fún ṣe ọlọ́jà àwọn pẹ̀lú dáadáa. àmì ẹja mú méjì ń bẹ àkọ́kọ́. ok sir àkọ́kọ́ ni wípé aya alukura nìkan sọ pé wàsán àrékò wàsán àrékò fàkùtọ̀ ń àìní àhùmọ̀. ẹbí náà fún ṣe pé kí ni ṣòro tù kọta kí ni nǹkan téèyàn lè ṣe nǹkan òyìnbó lè jí kó tẹ̀lé wọn gbéyàn ìbéèrè mi ẹ̀kẹ́kejì ni pé nínú nǹkan tí àríkọlọ́dọ̀ ṣe kan náà ti àlékún ìmọ̀ wọn ní ilé ìdájọ́ pẹ̀lú dáadáa ó náà ní pé òfin ìṣẹ̀rí àkọ́n tó bá pé ìtọ́tòlùpọ̀gbọ́ ní ìfàtòlù àdá ó wá ṣẹlẹ̀ wípé gbogbo méjì tó lẹ́yìn àṣùbà ìpìlẹ̀ ti kọjá díẹ̀ tó mo ní láti wá kí wítírì tó gbàtí wọn á kí wítírì yẹn mo gbóhùn sókè látara òfin ìṣẹ̀rí àyè الحمد لله رولان تسوق والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم أني إرو òfin tí ọlọ́run bá ṣe pé irú ìyà tá a fi jẹni tó bá jalè lọ́kùnrin àbọ̀jalè lóbìnrin tí ọjà sí ká gé ọwọ́ wọn látọ̀run ọwọ́ yìí irú ta ni ó jalè kí ni ó sì jì tá a fi lo òfin yìí lórí ẹ̀ òun náà ní kó jẹ́ pé ẹni tó jalè yẹn ó yọ jalè ni lọ́nà tẹ́nìkan kan ò rí ó sì gbé owó jáde kúrò láyè tá a máa gbèrú rẹ̀ pamọ́ sí. Si ó gbé owó jáde kúrò láyé tá a máa gbèrú ẹ̀ pamọ́ sí òdiwọ̀n tó sì jí ó tó òdiwọ̀n téèyàn ó jì tí wọ́n fi gé lọ́wọ́ òdiwọ̀n náà ni rúbà dínàrù rúbà dínàrù tó dínàrù ẹyọkan lónìí báyìí lábẹ́ bí owó ti ṣe ṣubú dànù so ó ń lọ nǹkan bíi hundred thousand naira so tó bá jẹ́ pé ìlàrin dínàrù ni a jẹ́ pé twenty five thousand naira. tí n tó jí bá tó twenty five thousand naira òfin ẹ̀sìn islam nìkan gé ọwọ́ rẹ̀ sọ eléyìí túmọ̀ sí wípé hmm, ọwọ́ wọn púpọ̀ tí ti jalè tí jalè òfin ọlọ́run bá sọ wípé ọgọ́rùn-ún márùn-ún àbí ẹ̀ẹ́nà ọgọ́rùn-ún márùn-ún àbí ọgọ́ta àádọ́ta àádọ́ta àádọ́ta àràkúnmí wọn ò fi san díà rẹ̀ kápẹ́ nìkan géèyàn lọ́wọ́ bá àádọ́ta àràkúnmí ní ọ̀sán ẹ wò bó ṣe wọ́n tó àwọn tó bá jalè pọ́ùn tọ́ ni twenty five thousand naira so ni wọ́n fi gé ọwọ́ rẹ̀ eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ kí pé ọmọ ọwọ́ wa ju twenty five thousand á máa gé lọ́wọ́ o. <laughs> àbí àwọn afúnra ara wa àwọn ará ẹnìkan rí sí pé yẹn ló lójú nígbà kò burú ẹja ó ní òfin tá tẹ̀lé torí tí wọ́n ka kálẹ̀ tá a bá fẹ́ mú ṣẹ lórí èèyàn ó ń bùkátà ń tọ́ lágbọ̀ yẹ sí. nísìnyí kápẹ́ twenty five thousand naira náà ni wọ́n jí gbé ẹnìkan jí gbé nínú yàrá tó wọ́n á gbé sójú fèrèsé kò ṣe jù bẹ́ẹ̀ lọ ẹnìkan á gbé láti ojú fèrèsé òun gbé jáde tó ẹni tó gbé jáde látòjú fèrèsé hùn tó ńlá gé lọ́wọ́ ni àbẹ́ni tó gbé sójú fèrèsé. tọ́lá ẹni tó gbé sójú fèrèsé á pè kò ì tí ì gbé kò ní àrà tán hmm. ẹni tó á gbé kò lójú fèrèsé tó fi di tí wọ́n gbé gbé so hmm. ìgbà náà la sọ pé eléyìí ló gbé owó kò mí ẹrùzẹ mẹtìlẹyìí kúrò láàyè ibi tá a máa gbèrú ẹ pamọ́ sí. Hmm, lẹ́yìn náà ẹni tó gbé jáde ń ta aláàgé lọ́wọ́ a lè má gé lọ́wọ́ nítorí pé a lè rí pé a owó tó jí gbé òun òun náà nípìn nínú ẹ̀ tó lówó tí gbogbo wọn jọ ń dá ni owó ti ṣe jẹ́ twenty five thousand òun náà ní three thousand bẹ́ẹ̀ three thousand tó wà bẹ́ẹ̀ yẹn ṣubha ni so nǹkan àrújú tí ò ní já gé lọ́wọ́ ni àmọ́ yọ gbà bá wí mi ó túmọ̀ sí kékeré sí gbogbo ẹni tó bá kàn ti gbèrú owó náà láàmà gé lọ́wọ́ ọ láwọn òfin tó dé ẹlẹ́ẹ̀kejì òun náà ní pẹ́ni tó jí láàárọ̀ ṣáájú kótó di kó ṣe sọ̀látù sọ̀bì ṣùgbọ́n àlùfájàrí ti yọ ọ wá rí i pé òun ti ṣe sọ̀látù wọ́tì ó sì fẹ́ san padà so ṣé yóò san padà pẹ̀lú pé yóò gbóhùn sókè ni pẹ̀lú kéwú tí ó kè àbí yóò kè jẹ́jẹ́ ńgbà tí àlùfájàrí ti yọ so òfin ọlọ́run tó sọ pé sífàtul qada'i sífàtul ada bá ti ṣe san gbèsè náà nígbà tí máa ṣe tá a bá fẹ́ ṣe lásìkò rẹ̀ á lò ń bẹ̀yẹn náà nítorí pé àwọn sàhábà a rí lọ́dọ̀ wọn yìí pé tí wọ́n bá pẹ́ kí wọ́n tó jí bá wọn wọ́n máa ń ṣe sọ́látùl wítìr tó ń tipa àlùfájàrí ti yọ kó tó di pé wọ́n ṣèrà kàtà àlùfájàrí kó tó wá di pé wọ́n ṣe àṣùbà bí wọ́n sì ṣe ṣe wítìr òun náà ni wọ́n ṣe ṣe gẹ́lẹ́ lọ́lọ́mbá ní kí wọ́n jí lóru ó túmọ̀ sí pé rákà mẹ́ta tẹ́ máa ṣe náà lẹ́sìn márùn tẹ́ máa ṣe náà lẹ́sìn méje tẹ́ máa ṣe náà lẹ́sìn ẹ sì ka kí oyin sókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe máa kà tọ́lọ́mbá ní kẹ́ jí lóru. Wa alaikum. Wa alaikum salaam wa rahmatulah. Ó kọ yín bí ẹ ti ń pè yín. Alo. Ó kọ yín o. Yàrá Kọ́sìm ni Yàrá Kọ́sìm láti Gabon. Kí ni ìbéèrè yín? Ìbéèrè fún àdọ̀tú aláwọ̀ ẹni wípé ẹni tí ó ní ìyàwó mhm. tí ìyàwó náà fẹ́ ṣe ẹ̀sìn ìfẹ́ tẹ̀lé òfin ọba dẹ́dà ìtọ́wọ́ mhm. ìjáàbù tí yẹn ṣe sọ láti àsìkò mhm. ẹ̀ ṣé ò ṣe síbẹ̀ pé ohun téèyàn fi lè ṣe tọ̀ láti pọ̀ ló arábìnrin yẹn. ṣé irú ìṣe kí ni alhamdulilayi eléyìí ìbéèrè tó ṣe pé ó báyàn lọ́kàn jẹ́ fápọ̀lọpọ̀ nínú àwọn obìnrin hmm. nítorí pé ọkọ tó ní ọlọ́run ní kọjá ni tí ó ń ṣẹ̀sìn tó sì fẹ́ràn ẹ̀sìn ó sì ń pàkíyèsí tiẹ̀ náà kó ṣe ẹ̀sìn kó ṣe ń tọ́lọ́ fi pọ́ láṣẹ kó ṣe ń tánà bí sọlá àdùsọ́lá tó fi kọ́ wa wọn á fà kíkọ́rí wọn sọ pé nǹkan tọkọ ní kó ṣe tọ́jú òfin ọlọ́run tó dẹ́ta ànábì wọn ò ní tẹ̀lé wọn ò ní tẹ̀lé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n lọ làlùjáná gan wọn fẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń ṣe wọn ò ní ṣe náà lásìkò wọn ò ní so ẹ wàá máa wá kọ́kọ́ ti le jù báwo ah, ah, bá wá lé ń pọ̀ kí ni ọba tún wá lé sí pé oṣù oúnjẹ ọfọbẹ já oṣù oúnjẹ kàkà kọjá pé bẹ́sikẹ́ ló kó bẹ̀ pàmò ló kó bẹ̀ sẹ́ńtà máa já sí i so eléyìí túmọ̀ sí pé ẹja mójútó ọjọ́ ọ̀la wa ẹja mójútó àlùkìyà máa wa ọkọ rere lọkọ tí ó máa pàkíyèsí àwọn ìyàwó pé ẹ̀sìn lọ ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ ẹ̀tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam torí pé kò fẹ́ kọjá pé ẹjọ́kọ àtìyàwó láyé lásán ó wù ú kọjá pé ẹtúnjọjọ kọ àtìyàwó tó ti lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmà nínú àlùjáná ṣé kò wù ọ́ láti wà ni. ẹyin bàbá tẹ̀ ń fọmọ lọ́kọ ẹ̀ máa ṣàkíyèsí tálẹ̀ ń fọmọ ga. sẹ́ni tí ọmọ ọ̀dọ́dọ̀ rẹ̀ tọ́mọ ọmọ ṣẹ̀sìn ni àbẹ́ni ọ̀dọ́dọ̀ rẹ̀ tí ọmọ ṣẹ̀sìn. Mm-hmm. ó yẹ ká kíyèsí pé ẹni tó lẹ́sìn là ń fọmọ fún mm-hmm. fọmọ lọ́kọ ti wà ọkọ láì jẹ́ pa àṣàkíyèsí pé sẹ́ni tó fẹ́ yìí ẹni tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí ó máa ṣe tọ́lọ̀ ni. àwa lọ́kọ obìnrin wa ń bínú wa ń bara jẹ́ wípé tiẹ̀ ṣe le tó bá òun bá fẹ́ lòun sin lọ àṣírí láàrin wa tó lọ bó bá sì tún wọ òun lè má sìn ọ̀yà ní jẹ́yàwó tiẹ̀ mm. òní jẹ́yàwó tiẹ̀ torí kọ́ náà ó bi léèrè torí pé náà ó bi ọkọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ nípa ìyàwó rẹ̀ báwo ló ti ṣe darí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ torí ẹ̀ wọ́n ní ṣé tí ìyàwó bá wá jẹ́ pé a bá sọ̀rọ̀ ọ̀yà àbètí lápá tá a lè ti torí kò sílọ̀n kò fẹ́ràn àti sílọ̀n ń takotọ̀ lọ́n tá a lè ti torí ẹ̀kọ́ lẹ̀ dáadáa hmm. torí kò fi ọlọ́run sọ pé wala tumsiku bi'isamil kawafir àwọn ìyàwó tó bá jẹ́ kèfèrí ẹ má dì wọ́n mú hmm. ẹ má dì wọ́n ẹni ò sílọ̀n kèfèrí ni ọ̀bá jẹ́ ráfàtù àbíkọ́ máa jẹ́ wọ́n ti kẹ́kúdúrátù wọn máa jẹ rizikọtù gbọ́dọ̀ gbogbo ẹyọ bá lẹ́bù náà làwọn kọ <laughs> so ó ti lè jẹ́ nù. Madam Yusuf ló ń sọ̀rọ̀ láti Èkó. Kí ni ìbéèrè yín, Madam? Ẹ̀dẹ́gun, mo fẹ́ bèèrè àwọn dọ̀kítọ́rù wa kí Ọlọ́run jẹ́ àárín ọ̀pẹ́ àdìsọ ànábì tó sọ pé látàlímọ̀ fárídín kálífàtọ́f. tó wọ́n fẹ́ bèrè wípé ẹnìkan tó dá dúró lẹ́yìn sáfù tó tó ti wá kiri rákà méjì kó tó ti pẹ́lú mi jọ ìyẹn. ṣé ẹnì yẹn àákàkún wípé wọ ẹnì yẹn rákà méjì tó ti tẹ́lẹ̀ yẹn ékéké kò ní rákà yẹn lápèjì bí rákà mẹ́rin ni ọ̀la yẹn ó ti wá bá rákà méjì. tó ìbéèrè lẹ́ẹ̀kejì ń gbé ṣẹlẹ̀ wípé a lọ síbi ìyàwó ọmọ ìyá wa kan ni so wọ́n pè ní introduction ṣùgbọ́n bàtà adébẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n tẹ̀lé wa wọ́n jẹ́ olùmọ̀ tó wá ṣàlàyé fún bàbá ìyàwó wípé ìjókòó báyìí kọ́ bẹ̀ wọ́n ṣe ákùdù kí ọkọ àti ìyàwó kí wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ ara wọn ṣùgbọ́n wá ṣẹlẹ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé fún bàbá yẹn so àwọn ọmọ àwọn bàbá yẹn ti gbà ó sì faramọ́ pé kí wọ́n sùn ògì láàrin àwọn méjèèjì ṣùgbọ́n wá ní àwọn ọmọ ìyá ṣùgbọ́n ọmọ ìyá ẹ̀ lóbìnrin lọ́kùnrin àti lóbìnrin wọ́n ta wọ́n ta fún pé kò sí tó jọ wípé ìwú ẹni yẹn pé kí wọ́n máa ti ṣe rẹ̀ pé kò ní wá ṣe wẹ́dìn ìyẹn aláriwo so wọ́n fẹ́ béèrè wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn bó tẹ̀ dájú pé wọ́n padà wọ́n fún yìgì ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n wà ń bẹ̀ ọlọ́run wọn ṣe ẹni tó lágbọ́yé púpọ̀ so ọkùnrin yẹn ṣáà fún ìyàwó yẹn ní yìgì ṣùgbọ́n kò sí nígbàtò àkùdù wípé mo ti fún un ṣùgbọ́n bàbá yẹn ti yọnu ó ní kí wọ́n ṣe àwọn ọmọ ìyá ni wọ́n tó ní pé kí wọ́n má ṣe tó wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn méjèèjì tí wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn. alhamdulilayi hadith anabi sallallahu alayhi wa sallam ẹjẹ imaamu ahmed gbé jáde pé la salata liman faridin khalfa as-saff kò sí sọláàtì fẹ́ni bá dáníkà dúró lẹ́yìn sáfù tí èèyàn bá dáníkà dúró títí tó fi jẹ́ pé ó ti ṣe rákà méjì orí ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n wà lẹ́lòmíì tó darapọ̀ mọ́ ìgbà téèyàn tó darapọ̀ mọ́ ńlá kàṣí pọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ èyí tó túmọ̀ sí pé wá pé sọ̀láàtì onírọ́kà mẹ́rin ìgbà tí ìmáàmù bá sálámà yóò dìde yóò mú méjì wá so tó bá kún rákà mẹ́ta ni tí ìmáàmù bá sálámà yóò dìde yóò tún mú méjì wá ṣẹlẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀rù wọ́n ní tí bàbá ìyàwó tó bá lòun yọ̀ǹda ó lòun yọ̀ǹda ṣùgbọ́n kò sọ gbólóhùn òun fọmọ òun fún ọkùnrin yìí kó máa jẹ́ ìyàwó fún kọkùnrin náà sọ pé òun gbà ṣùgbọ́n gbogbo ohun tí ó lè tọ́ka sí pé ó ti fara mọ́ làwọn ti gbọ́ lẹ́nu rẹ̀ kọ̀ọ̀kan wí gbólóhùn òun fi fún ni kọkùnrin náà sọ pé òun gbà ṣá a lè sọ pọkùnrin àtòbìnrin ẹ̀ dẹ́lẹ́tọ̀ ara wọn ìṣẹ́lẹ̀tọ̀ ara wọn òfin ọlọ́run ni pé bó ṣe wá náà là á tẹ̀lé àyè ò gbà wá láti máa ṣàgbélẹ̀rọ bó ti ṣe tẹ́ àwa lọ́rùn so bàbá yẹn ọ̀ma ẹ pè àpèwí rẹ̀ ẹ pè sí lẹ́nu bàbá yẹn kó wí bẹ́ẹ̀ ti ṣe pè fún un tó bá ti pè bẹ́ẹ̀ inṣàlá ó ti parí so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wáyé o ẹ má jẹ́ a máa tẹ̀bà ti nǹkan tí ìsara rẹ̀ ká gbàgbé ìtọ́jẹ́ kókó introduction sí introduction kí ni a fẹ́ fi ṣe kí ni a fẹ́ fi ṣe lóòótọ́ ìgbà tí ọmọ tó fẹ́ fẹ́ ọmọ yín tó rí ọmọ yín ó dájú pé kì í ṣe introduction wọn kọ́kọ́ fẹ́ ṣe ó ti kọ́kọ́ wá rí yín ó ti wá rí yín ẹ ti mà á ó sì ti sọ tí ó gbà lérò pẹ̀lú ọmọ yín fún yín pò ń fẹ́ fẹ́ níyàwó eléyìí ti tó ní khutba eléyìí ti ṣẹ̀rí àmúwa tẹ́lẹ̀yìn bá sì ti síwájú lẹ́yìn rẹ̀ kẹ́ so ìdí ló kù gbogbo afẹ́sẹ̀ introduction afẹ́sẹ̀ láláriwo a tún fẹ́ ṣe ìgbéyàwó a fẹ́ ṣe lálàríwó gbogbo ẹ̀ náà rọ lásán náà ni ṣé bí ìgbéyàwó tẹ̀ ń ṣe náà nù tó yẹ kí gbogbo ẹ̀ náà lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo nǹkan tí ń mú jáde ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ bá ti fẹ́yàwó nta wọ́n ń sojúṣe ọ̀pọ̀lọpọ̀ bá ti fẹ́yàwó nta wọ́n fẹ́ wọn fún yàní ọ̀pọ̀lọpọ̀ bá ti fẹ́yàwó nta ìbànújẹ́ ló máa ń padà gbẹ̀yìn rẹ̀ ó ti wá fira rẹ̀ hàn yín ti mọ̀ ẹni kó móbi rẹ̀ wá ti mọ̀ wọ́n tó lẹ́yìn rẹ̀ so ẹ̀yin náà ti béèrè wọn irú àwọn èèyàn wo ni wọ́n bó wọ́n ń gbé bó làwọn èèyàn bó ní ṣe wọ́n rí bó ní wá wọ́n rí ẹ ti rí pẹ́ni tó máa ń lè gbà ní wọn lálàáfíà ni ẹ̀yin rẹ̀ fọmọ fún ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní tí máa ń ṣẹlẹ̀ ni pé tó máa ti ṣe wọ́n ti pè introduction yẹn tán àbẹ́ engagement ní tó máa ti ṣe tán mm-hmm. ní tí máa ń sábà ṣẹlẹ̀ ní pọ́kọ̀ ní padà wá mọ́ yọkàn lọ ròyìn sọmọ ọlọ́mọ ń kùn ní mm. wọ́n bá máa bí ma àwọn ọmọ tọ́jọ́ máa zìnà nítorí pé ẹ̀yin ọ̀fọ́ máa ń fún kọ́ máa jẹ́ ìyàwó fún nǹkan tó máa bí pé kílẹ̀ ń ṣe lónìí wọ́n ní màmí mọ́ ni màmí mọ́ kíni kílẹ̀ ń mọ́ kílẹ̀ ń mọ́ sẹ́lẹ̀ máa wọ ọ̀daràn sẹ́lẹ̀ máa ẹ̀sìlẹ̀ máa wọ ẹni rẹ kó tó wù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ tí a bá ti ṣe ṣé rọ́tò nìkà gẹ́gẹ́ bí ṣẹ̀rí àti ṣe ní ká ṣe yigi oṣó eléyìí náà tún dé ká mọ ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n láwọn báwọn èèyàn so igi tó yẹ pé kò ní yàtọ̀ sí pé à ń ṣeré orí ìtàgé wọ́n lè ní kí bàbá ìyàwó wá bàbá ìyàwó kọ́ bọ́ wájú bàbá ọkọ kó nà bọ́ wájú. so wọ́n wá mú ìyàwó wọ́n fi lé bàbá ìyàwó lọ́wọ́ bàbá ẹ fọmọ yín fún bàbá ọkọ bàbá bá lóun fọmọ fún bàbá ọkọ bàbá ọkọ ẹ̀yin náà ẹgbẹ́ fi fọmọ yín ẹgbọ́n kan bẹ̀ ntẹ̀yìn òní sẹ́yìn máa fi tọrọ ni ṣé bàbá ọkọ ló níyàwó ni mm. ṣé bí bàbá àyàwó lọ́lọ́ máa ṣe mm. bàbá àyàwó ní ọ̀fọ̀ máa lọ́kọ̀ àwọn à ń gbé wọn gbọ̀nà jẹ́bà à ń gbé wọn gba kútú wẹ́ńjì kángárá òǹkọ́ ni wọ́n ń pè ń sísọ yìgì nínú òfin ẹ̀sìn Islam bàbá àyàwó ní ọ̀fẹ́ nu ara rẹ̀ sọ pé ọmọ gálẹ́ má sí ń bẹ̀. àbí ọ̀tún òun fọmọ òun lágbájá fún ìwọ ọkùnrin yìí kọ́ máa jẹ́ ìyàwó fún ọ hmm. òun náà sì sọ pé mo gbà á níyàwó kí lẹ́yìn wá ṣe bẹ́ẹ̀ wá jẹ́rìí náà ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ti jẹ́rìí sí yigi ti so hmm. yóò sì fún sọ̀dáàkì rẹ̀ tó bá fẹ́ fún gbogbo gbé wórówóró dákẹ́ máa ṣe yẹn tó bá kẹ́ máa ń wówó ẹ̀yin lẹ́ máa ń tẹ̀ wá hmm. so ṣùgbọ́n kókó tíṣẹ̀rẹ́ àníkà ṣe ẹ má gbàgbé láti ṣe nítorí kó má lọ jẹ́ pé ìlẹ̀ ń ṣe sábàbí tọkùnrin fi ń gbé pẹ̀lú obìnrin nígbè zina téèyàn bá wà nípò ẹni tí ó jẹ́jọ́ eléyìí jọ gbé ndàlù kìyàmà ó léwu pé wọ́n lọ agbágbé ni torí owó táwa fẹ́ pa mẹ́. Hmm. Hello. wàhálà ìsọ̀rọ̀ àwọn tó lọ. ọkọ̀ ilẹ̀ ti ń pè. Ah, Dáúdù ni láti Èkó. kí ni ìbéèrè yín? náà ń bẹ́ẹ̀ pé eh, àwọn pẹ́rẹ́ǹtì wa tó bá ń ṣe àdúrà fún tí o tọ́ bá ń ṣàdúrà yẹn tán ọmọ sọ pé ọlá fatia àbí ọlá jọlátù fati bàbá béèrè lọ́wọ́ pé ṣé eléyìí náà ṣé wà nínú súnà lọ́dún sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé kò sí nbẹ̀ lórí <laughs> kí ọlá sọ̀látù fati ìjọ sọ̀látù fati wọ́n tó bì arábì <laughs> ti lọ ó ti lé ní ẹgbẹ̀rún ọdún kó tó bí sọ̀látù fati ẹ̀mọ̀pá dáadáa lẹ̀ lélẹ́yìn ṣògbọ́n hmm. ni ó ti wá wà nù súnà tànẹ́bì azabi adébíkan fati alila fi kíní gbogbo eléyàn sínú súnà nàbẹ muhammed sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n tẹ bá fẹ́ fi nǹkan kan ṣàtẹ̀gùn síwájú ọlọ́run fàdúrà tẹ fẹ́ ṣe ẹ kọ́kọ́ ké súra ni ètò hmm. wa ké súra wa pé wọ́n náà wo súra ta ké yìí ṣe nǹkan báyìí fọmọ yìí hmm. ran ọmọ yìí lọ́wọ́ hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. hello hello. plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. ó kọ iye tí ń pè yìí. orúkọ mi ni sheu abdulrasaq oṣogun láti ọjà gbogbo mọ́tò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ká tó mọ lọ sí ìbàdàn ẹ̀rọ hmm. sórí àti asu wa bà mí níbẹ̀ mo kí kọ́ sí níbẹ̀ nígbà tí mo padà délé níjọ́ yẹn náà ìṣá ìbá mi nílé sẹ́yìn pé kọ́sìn máa kì ní ìṣá yìí náà ni àbí màá kì í nọ́mà ẹ̀rọ tó yẹ kí n kí wàá máa lè kù. pàdé yẹn bá ti délé kò sọ̀rọ̀ kọ́ sùn mọ́ rárá rárá pè sọ láti rẹ̀. hello hello hello. hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ìgbésí ń pè yìí. mo ti wá sí ìgbésí ìkọ́ni. kí ni ìbéèrè yìí. ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí náà bá ń kírun lọ́wọ́ tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ìwà wa ka sílẹ̀ lẹ́ẹ̀kejì ìgbà tó wáyá yẹn wọ́n dáùtì pé ṣé mo ti ka sọ́dọ̀tì di pàtà kí ni ìyá máa ṣe lẹ́yìn ìgbà yẹn ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé agbápọ́ ní àdìsá lọ́dún kan sọ pé tí a máa ti kírun ẹlẹ́kẹta wákà ẹlẹ́kẹta ó ń ka súrà àlékún sí tí ọmọ bá wà ka súrà tí ọmọ bá ká lékún látara pé yàn ń gbàgbé ṣé èèyàn ní ìtàn tí wọn máa ṣe fún yàn bí èèyàn máa kà á pé yàn ti ṣe ti sún náà. ìbéèrè lẹ́kẹ̀ẹ́ta mi ni pé. ẹ ẹ jẹ́ adájọ́ méjì báwọn. tó bá di nẹ́ẹ̀sì kan ṣé àlọ́. wọ́n ní tí èèyàn bá ti ké súra tá a máa ń ké lẹ́yìn fatiha èèyàn bẹ̀rẹ̀ sí ti méjì túra lè wàá ké fatiha wàá ké súra lè wà á forí kanlẹ̀ ṣáájú kó tó sálámù ni yẹn wọ́n ń pè ní ìforíkanlẹ̀ so wọ́n á ní àwọn pọ́pá nàbì sallallahu alaihi wasallam máa ń ka súrà lẹ́yìn fatiha níraka kẹta kẹrin níta gbọ́ yẹn kò dájú. Hmm. nítorí pàdésì tó wá nínú sahihi muslim nípa pé sànàbì máa ń ké nǹkan lé lórí fatiha níraka kẹta àtẹkẹrin sọ̀hábà tó wí ó ní í máa dàbí pé ìmọ̀ kàńtójú fatia lọ ní rákà kẹta àti kẹrin ní sọ̀láàtù làṣì sọ̀láàtù làṣì òun náà ní sọ̀láàtù bọ́ọ̀r àti sọ̀láàtù làṣù tọ́ ó máa ń dàbí tó àwọn máa ń ka iye àyà téèyàn lè ké nínú dúró rẹ̀ yẹn pé máa tóru fatia nílọ́po méjì tó dàbí kò kò kìí ṣe dandan kọ́ jẹ́ pọ́ dájú so torí ẹni má mẹ́tò náà kọ́ yìí sọ pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin à ń bẹ lọ́nkọ́ má burú hmm. kí wá ṣe pé àwọ̀ wa mú súnà dandan gbogbo ìgbà hmm. a máa káàkiri lórí fatia níraka kẹta àtẹlẹ́kẹrin bó tilẹ̀ jẹ́ pé abu abdullahi sunnadihi rahimahullah ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn tabi'in ni ń bọ̀ wá Madina láti wá rí anabi sallallahu alaihi wasallam kó ní o tiẹ̀ fi di sàábì ṣùgbọ́n kó tó wọ Madina lànàbì ti ṣàláìsí. ìgbà tí arákùnrin yìí wá dé ó wá bá pa Abubakar ń ṣe ìmáàmù fáwọn yẹn. Hmm. ó wá ní Abubakar ń ṣe ìmáàmù sọ̀látìl Maghrib. Hmm. rákà kẹta òun á gbọ́ tí Abubakar ti ń sọ pé Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab lẹ́yìn Fatiha. òun gbọ́ tó wí bẹ́ẹ̀ so eléyìí wọn fi hàn wá pé wọ́n yí àwọn sọ̀hábà náà lẹ́ẹ̀kan láàrin hmm. wọ́n máa ń ka nǹkan lé lórí fatiha lẹ́ẹ̀kan láàrin ní rákà kẹta àtẹlẹ́kẹrin tó bá jẹ́ ìkan láàrin kò burú ń ṣàlọ́. hello. asalaamualeykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ọkọ ibi ẹtí ń pè. akọ́lá fáyì ló ń pè láti. láti kìsì bẹ́ẹ̀ láti lè. kí ni ìbéèrè yín. ẹ àti àwọn dókítà wa náà máa lọ́rẹ̀ mi rọ̀. àmín àmín. ẹ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni pé tí a máa sùn láti lọ́wọ́ mhm. òtítí ìdáàmú kan tó sókè tí mọ̀ ń bá ṣe àtẹ tí wọ́n máa dàtàn tí àwọn àdìmọ́ náà kọ́ ṣe àmì ni àdé ìmọ̀mù náà kọ́ ṣe àmì. ìbéèrè náà kọ́ nìyẹn ìbéèrè ẹ̀ hmm. àwọn nàìjọ́ra àbẹ́ àwọn àwọn ẹlẹ́sìn kàyọ́kù tó máa tó máa tó tí ẹ̀ tí ẹ̀ bá kú tó bá jẹ́ pé ẹnì yẹn bá jẹ́ ti fámìlì wa tí ká máa ń gbẹ́lẹ̀ àmìta fún wàmí àgbà ìta pálẹ̀. alhamdulilayi tí imaamu bá ti ké fatia tán imaamu ọsọ àmín tá a bá dúró tí ìmáàmù sọ ámì tiẹ̀ tán ká tó sọ tiwa lọ́dà jù. ó àwọn hadith tó fẹsẹ̀ rinlẹ̀ nínú sahih muslim àwọn míì náà wá nínú àwọn tíra mi anabi sallallahu alayhi wa sallam sọ pé fa idha amana fa aminu tí ìmáàmù bá sọ àmì ẹ̀yin náà sọ àmì. nínú rìwáyà mi ètò àánú bukhari àti muslim wípé fa idha qala ghayra al-maghdubi alayhim wala ad-dallin faqulu àmì tí ìmáàmù bá ti ka fati àdílẹ̀ ẹ̀ sọ pé àmì. àdéhìí kan sọ pé ń bọ̀ bá tó sọ àmì ni kẹ́ tó sọ àmì. torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tá a bá lè dúró de imam kó wọn sọ àmì káwọ tó sọ lọ dájú tá a bá dúró de tó bá gbogbo ṣe sọ fún ilé mọ̀gbọ́n àlẹ́ ìmọ̀lọ́ bọ̀ọ̀lì làbá sọ àmì títí wa àti tiẹ̀ náà lájọ jáàmù ara wọn kó burú kò sí nǹkan tó burú mẹ́ ẹjọ́ wa kíyèsí o ìmáàmù náà máa sọ àmì gẹ́gẹ́ báwọn jàmáà náà ṣe sọ àmì ẹ̀yin lè má mú wa sẹ́yìn náà sọ àmì bẹ́ẹ̀ hmm. máa sọ torí pé wọn náà hadith ti Abu Dawud hmm. rahimahullah tán gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ pé innal malaikata tu'min wa innal imama yu'min faman wafaqa ta'minuhu ta'minul malaika ghufira lahu ma taqaddama min dhanbi. àwọn màláíkà máa ṣe àmì ìmáàmù náà ṣe àmì ẹnì yòówù nù yín àtẹ̀yìn àti ìmáàmù tí àmì tiẹ̀ bá ṣe déédéé ti màláíkà ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú fún un. nítorí ẹ̀kọ́ yọ olórí tẹlẹmù wa lẹ o hmm. oníkálukú aláàmásí àmì lẹ́yìn fatiha àbá àdóde imam kátó wí tiwa àbá àsìjọ wí nígbà kan náà kò sí wàhálà ń bẹ. hello. assalamu eh, alaikum. aleykum salaam wa rahmatulah ọkọ ìyẹn ti ń pè yín. ẹ ó máa gbàmọ́ látẹ̀gbà. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí àwọn tẹ̀blíìsì tó máa ń lọ sí ìjáde mo fẹ́ bi dọ̀kítẹ́rù wá pé ṣé ó sọ súnà bẹ́ẹ̀. tó bá jẹ́ pé súnà ni gbogbo wa náà làbá máa jáde so kò kì í ṣe súnà tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam. hello. hello. ó kọ́ ní ilé tí ń pè yìí. sàhídì ah, adékúnlé láti ṣẹ́yìn. kí ni ìbéèrè yín. ìbéèrè wa ni pé ìmáàmù ṣe sọ láti lọ fún àwọn jàmá mhm. èèyàn wá ṣe mistake ní ẹlẹ́ẹ̀kẹta èèyàn jókòó mhm. bẹ́ẹ̀ tó fi yẹ kéèyàn dìde so ìgbà tí èèyàn padà kírun yẹn complete èèyàn ṣe sùjúdù sáwù before kéèyàn tó sálámù mhm. àwọn jàmá wa ń sọ fún yàn pé ó yẹ kéèyàn kọ́kọ́ sálámù kó tó di kéèyàn lọ sí sùjúdù yẹn so àwọn fẹ́ káwọn ṣe òun tọ́ wa sọ́nà lórí rẹ̀ alhamdulilayi eh, nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ táwọn àjàmọ́ yẹn sọ ó ṣe déédéé hmm. nítorí pé sọ̀látù rákà mẹ́rin lẹ́ ń ṣe hmm. gbàgbé wa mú yín jókòó ní rákà ẹlẹ́kẹta hmm. ẹ wá dìde lẹ́yìn rẹ̀ ẹ lọ sí rákà ẹlẹ́kẹrin bàtẹ́ bá parí yín yìí ní ìsinyìí ẹ ti kọ́kọ́ sálámà forí kalẹ̀ torí àfikún ṣe nínú yín ìjókòó ẹ jókòó lẹ́yìn rákà ẹlẹ́kẹta nǹkan yẹ ṣùgbọ́n látàrí ìgbàgbé ẹ̀jókòó rẹ̀ ẹ ti ṣàfikún ẹ ti ṣàṣelé nínú sọláàtì yín látàrí ìgbàgbé ìforíkanlẹ̀ ẹ̀yìn sálámà lọ́yẹ̀ kẹ́sì fún. ṣùgbọ́n àṣìṣe náà kò bá sọláàtì jẹ́ ìforíkanlẹ̀ ṣáájú kẹ́ tó sálámà òun náà mú un nítorí pé nínú òfin ṣẹ̀ríà ìforíkanlẹ̀ ká tó sálámà lágbára ju ìforíkanlẹ̀ yín sí sálámà lọ bó tilẹ̀ jẹ́ pé ìforíkanlẹ̀ ká tó sálámà. Mm ọ wà fún àdínkù hmm. àti iyèméjì ni tẹ̀yìn sí sálámà wà fún àlékún lásán anabi hmm. sallallahu alaihi wasallam fi hàn wá pé hmm. tá a bá ṣe ká tó sálámà ó máa ń jẹ́ jabran le naqs ó máa ń pé àdínkù tó bá wọnú sọláàtì ṣùgbọ́n tètè ń bẹ lẹ́yìn sí sálámà yẹn wọ́n ń pè ní targhiman li shaitan ìfimọ́ àṣetán ìgbolẹ̀ so tẹ́ bá wá jẹ́ pé ẹ forí kalẹ̀ tó sálámà Inshallah, Inshallah, kò bá sọ láti yín jẹ́ níbi tó ti yẹ kó jẹ́ pẹ́yìn sí sálámà lẹ́sẹ̀ kásìkò má gbàgbé pé lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah gbogbo foríkanlẹ̀ gbàgbé lọ́dọ̀ tiẹ̀ ká tó sálámà tòun hmm. ò tiẹ̀ sì yàtọ̀ àfikún àdínkù iyèméjì kan gbogbo ẹ̀ ká tó sálámà ní lọ́dọ̀ tiẹ̀ hmm. náà. plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. hello. hello.

àwọn nọ́ńdà níta ìgbàgbọ́ ilé ilé ìwé ọjà àwọn àgbà rẹ̀. alhamdulilayi àwọn àdúrà tó yẹ ká máa ṣe anábì sallallahu alaihi wa sallam ń ti ṣàlàyé rẹ̀ fún wa lóríṣiríṣiríṣiríṣi kọlọ́n tún bá a ṣe àlékún asọ́lẹ́t àti tẹ̀sílẹ̀m fanabi wa muhammed sallallahu alayhi wa sallam fanabi wa sallallahu alayhi wa sallam ó fọ̀pọ̀lọpọ̀ àdúrà kọ́ wa dábàá wo àwọn tíra hadith á wọn pàdé nínú rẹ̀ lóríṣiríṣi kìtàbù dùá ní máa ń sábà bẹ níparí àwọn tíra àwọn hadith bíi bukhari bíi muslim abu dawud an-nasai ibn majah kódà tó fi dórí muwatta ti imam malik tó àwọn olùmọ̀ wa ń yọ wọn jáde wọn fi ń ṣe àwọn tíra kó lè bàa tún rọrùn fún wa láti máa tètè rí kà gẹ́gẹ́ bíi kìtàbù dùá ti imam tabarani gẹ́gẹ́ bíi kitabu al ti alimami nawawi so bẹ́ẹ̀ náà ni àwọn tíra kékeré náà tún wà gẹ́gẹ́ bíi hisnul muslim hisnul muslim yìí wà lárọ̀ọ́wọ́tò gbogbo èèyàn hmm. alhamdulilayi a ti túmọ̀ rẹ̀ sí yorùbá ó ti lé ní ogún ọdún nìsín hmm. so àwa náà ń tẹ̀ jáde nàìjíríà ń bì ẹ̀ rí so tẹ́ bá ti rí ẹ̀ máa ra àwọn àdúrà oríṣiríṣiríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ nǹkan fẹ́ àdúrà tó yẹ kẹ́ ẹ ṣe sí gbogbo nǹkan ẹ̀ bá ń bẹ̀ hmm. èló la san fánàbì so tọ́ máa wá nákẹ́lì rọ́ kankan ẹ jẹ́ kí wọ́n fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a pè ní hudan wa bushra yóò tún wáyé lọ́la ọjọ́ sátidé ọjọ́ kejìléní ogún rọ́jà fourteen forty two ah ṣíjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kẹta twenty twenty one bàkàtàbíyà pẹ̀lú àkòrí àjọṣepọ̀ láàrin mùsùlùmí àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí Ògbómọ̀ṣọ́ central mosque ọjà agbó yóò ti wáyé láàárọ̀ ọ̀la ní nǹkan aago mẹ́wàá àárọ̀ gírégé táàtà àgbọ́ ká sọ fẹ́ni tí ọ̀gbọ́ àṣẹ dr sọ̀rọ̀gbìn gbadébọ̀ rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́rẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ dá wa ní ẹ̀kọ́ táàtà àgbọ́ ká sọ fáwọn tí ọ̀gbọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kọ́ba fi sanwó lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀lì kíyàmọ̀ ọpẹ́ pàtàkì lẹ́wọ̀ Sheikh Dr. Sharafdeen Gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center àkọ́kọ́ abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ́ kọ́wọ́ rìn wà jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Yinka tí wọ́n jẹ́ audio officer ń bí fún mi jazakumullahu khairan ọ̀làdùn níbẹ̀ lọ́lọ́kọ̀ mi o ọjọ́ mẹ́jọ ìní látún pàdé pọ̀ títí ọjọ́ mẹ́jọ náà ni mo dáwọ́ fún ayé pé sálámù aleykum wa point one. This is passport.